ta'ala kó má ìgbà àdúrà ẹni kankan wa gbogbo dáadáa tí ọlọ́run ti ṣe fún wa kọlọ́ kó bàjẹ́ láíláí eléyìí tí a tún sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa ẹni kankan wa gẹ́gẹ́ bí ohun tí a ń bá lọ ní ọ̀sẹ̀ tó wa Muhammad عن الهوى إن هو إلا وحي يوحى النبي صلى الله عليه وسلم tó jẹ́ pé ìròyìn tí ọlọ́ọba tó sọ fún wa nípa ẹni wípé láyán fi kò hawa pé ànábì yìí kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú in huwa illa wahyun yuha gbogbo tí sọ shadidul quwa ẹni tó sì fi kọ́ ànábì sallallahu alayhi wa sallam shadidul quwa ẹni tó ní agbára ni ẹni tó ní ìmọ̀ ni ọlọ́ọ̀bá náà ló fi mọ́ òun náà ni Jibril alayhi salam ماذا جهل العالم عن نبينا صلى الله عليه وسلم محمد بن عبد الله kí ni àwọn kan tí àwọn aráyé tí صلى الله عليه وسلم وكان ذلك سببا في في إهلاكهم látara àwọn nǹkan tí wọn mọ̀ nípa nọ́bí sallallahu alaihi wasallam ó wá jẹ́ sábà bí ìparun wọn kọ́nà ọba kó má jẹ́ kí a parun a sọ fún wa nínú ọ̀rọ̀ ànọ́bí sallallahu alaihi wasallam lamma nazala bi Ta'if nígbà tí ànọ́bí lọ sí ìlú kan tí a mọ̀ sí Ta'if liya'idha an-nasa láti lè pe àwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba wọn kí wọ́n lè dá ọlọ́run ọba mọ̀ bó ṣe yẹ nígbà tí wọ́n dé bí ànábì sallallahu alaihi wasallam débẹ̀ àwọn ará tọ́hí wọ́n fi ìyà jẹ ànábì sallallahu alaihi wasallam ìyà tí wọ́n wá fi jẹ ànábì sallallahu alaihi wasallam yìí kí ló jẹ́ sábàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́run ọba fẹ́ pa ìlú irun ànábì sallallahu alaihi wa sallam sọ pé ọlọ́wọ́n ọba allahumma ahdi qawmi fa innahum la ya'lamun ohun tí ànábì sallallahu alaihi wa sallam sọ ni wípé ìwọ ọlọ́wọ́n ọba bá mi fi àwọn èèyàn mi bá mi fi wọ́n mọ̀nà fa innahum la ya'lamun torí pé àwọn èèyàn mi wọ́n jẹ́ aláìmọ̀kan ẹ wo wa muhammad sallallahu alaihi wa la yantaqimu li nafsihi ànábì yìí nínú táwọn èèyàn mọ̀ nípa ẹni wípé la yantaqimu li nafsihi ànábì ò kí ń gbẹ̀san fún ara ẹ̀ kéèyàn wá ṣe ànábì sallallahu alaihi wasallam kánábì wá gbẹ̀san yantaqimu lillah ohun tó máa ń mú ànábì gbẹ̀san òun ni tí nǹkan yẹn bá ní ṣe pẹ̀lú ti ọlọ́run ọba àlekíọ́lá jaa rajulun ila nabiyyi sallallahu alaihi wasallam arákùnrin kan ó wá bá nọ́bí sallallahu alaihi wasallam ń jọ kan faqala i'dil ya muhammad fa innaka la ta'dil ó ní rẹ muhammad ṣe déédé ó kìí ṣe déédé ẹ ipò tánọ́bí sallallahu alaihi wasallam wà wá bá pírẹsidẹ́ǹtì nàìjíríà kó kojú ẹ̀ lójú korojú báyìí kò ní ya muhammad buhari i'dil ìrẹ muhammad buhari ṣe déédé fa innaka la ta'dil ó ṣe déédéé ìjó lórí ànábì sallallahu alaihi wasallam tó wájú bẹ́ẹ̀ lọ sọ fún sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam fílẹ̀ ń ni ó sì ṣe ó ṣoríbú látara sábà sábàbí ẹ̀ ló fi jẹ́ wípé tí ìyàn náà bá ṣùṣù léni. ẹni tó olórí bóyá gọ́vnà ni bóyá kánsẹ́lọ̀ ni bóyá ló wá wojú ẹ̀ títí wá pariwo mọ́ ní ojú ẹ̀ lójú ẹ̀ ẹ̀yin kánsẹ́lọ̀ yìí ẹ̀ ṣe dáadáa ẹ wo gbogbo olúwa bó ti ṣe bàjẹ́ ẹ gbogbo bus stop láti bus stop títí délé wa gbogbo ọ̀nà ní ó dá ẹ lọ ṣe déédéé o ẹ lọ yíwà padà eléyìí táwọn èèyàn ń ṣe látara protest ànábì sallallahu alaihi wasallam ó ní kan fi arákùnrin ilẹ̀ ànábì wa sọ wípé kálíbùn mìnkìlábì náà mìnkìlábì jahannama arákùnrin ajá kan ni nínú àwọn ajá inú náà ṣùgbọ́n pẹ̀lú tó ṣe ànábì sallallahu alaihi wasallam kò gbẹ̀san fún rẹ̀ àtúrí ẹni tó wá bá ànábì sallallahu alaihi wasallam jọ kan ó ti di ànábì ó so mú láṣọ báyìí nù onírè ànábì sallallahu alaihi wasallam i'tini mimma ata'aka Allah àwọn nǹkan tó lọ ń kó sí ẹ ní ní akàtà yẹn àwọn owó tó wà nínú baitul mali ó yá fún mi ń tèmi ń bẹ̀ ànábì mi kan lọ́bẹ̀ kan lọ́kùn lówó kò ní ẹ máa wélé bó ṣe ṣe fànábì ọlọ́run ọba ànábì ọlọ́run kánà sọ́bùrọ̀ ó jẹ́ ti máa ń ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ló fi jẹ́ wípé láyà ń tẹ́pẹ̀mù lè náà fi yìí ànábì sallallahu alaihi wasallam kò kí ń gbẹ̀san fún ara ẹ̀ yẹn tẹ́pẹ̀mù lè náà sànábì bá fẹ́ gbẹ̀san á jẹ́ nítorí wípé àwọn èèyàn wọn mú òfin ọlọ́run ọba ṣẹ wọ́n fi ọwọ́ pa idá ọlọ́run ọba lójú òun náà ni a fi rí hadithu nígbàtí wọ́n sọ pé arábìnrin kan minal yahud sarakot arákùnrin kan nínú àwọn jew arábìnrin kan nínú àwọn yahudi ó jalè nígbàtí arábìnrin jalè àwọn èèyàn wá wò wípé a àádá min ashrafin nínú àwọn èèyàn tó lápọ́nlé lárábìnrin wa wa kaifa yuhakam bóun náà ṣe máa wá ṣèdájọ́ ẹ̀ ṣe mọ̀ wípé lé ayé lèmi tí àwọn èèyàn bá ti wà ní ipò ńlá tí wọ́n bá ṣe aburú àbí ẹni tó jẹ́ ọmọ èèyàn ńlá tó bá ṣe aburú kí làwọn èèyàn máa ń ṣe fún kí làwọn èèyàn máa ń ṣe fún wọ́n á fi sílẹ̀ ni wọ́n á ní ọmọ àgbàlagbà lélẹ̀ tí ó dọ̀pù bá mú tí gbogbo èèyàn tí wọ́n wà ní ó dọ̀pù ẹ̀rẹ́ èèyàn kan wọ́n á ní vip ni wọ́n ní vip ni àwọn ló yẹ kí wọ́n ṣe ọ̀nà tí wọ́n ṣe o látara pé wọ́n ṣe ọ̀nà òun ló fa ó dọ̀ tó bá ti wá fẹ́ kọjá wọ́n fẹ́ dúró ló dọ̀ látara bẹ́ẹ̀ wọ́n ní vip ní ẹjọ́ kọjá báwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn wọ́n wá wo wípé àwọn fẹ́ lọ sọ fánàbì sallallahu alaihi wasallam hatta la yuqima haddallahi fiha aw wọ́n làwọn máa lọ bá nọ́bí sallallahu alaihi wasallam pé arábìnrin tó jalè yìí nínú àwọn yẹ̀wúdí ni èèyàn ńlá sì ni gbajúmọ̀ ni ṣẹ̀mẹ̀ pé gbajúmọ̀ náà máa jalè èèyàn ńlá náà máa jalè olórí á máa jalè ẹni tó lówó á tún máa jalè fún owó tó ní wọ́n ní arábìnrin èèyàn ńlá ni kí wá ní ká ti gbọ́ nígbà tó bá sọ pé wọ́n wá gé ọwọ́ ẹ̀ wọ́n wá wò pé káwọn rọyàn lọ Usama bọ́nù Zaid Usama bọ́nù Zaid yìí Zaid bọ́nù Harith ó jẹ́nu àwọn tí ànábì sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ débi wípé àwọn èèyàn máa pè ní Zaid bọ́nù Muhammad wọ́n máa pè ní Zaid ọmọ Muhammad òun náà sì ní èèyàn kan ṣoṣo nínú gbogbo àwọn sọ̀hábà tí ọlọ́run bá wọn nínú Al-Qur'an falamma Zaid minha fàlámà kọ́dọ̀ zayidu minha wátọ̀rọ̀ zawajinakaha ọlọ́ọ̀bá fẹ́ ìyàwó zayidu ó fún ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí zayidu bá ti kọ ìyàwó yìí sílẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ẹni tó wá jẹ́ ọmọ zayidu yìí òun ni usama ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ tó ní sí bàbẹ́ ó transfer sára ọmọ yìí bó dẹ̀ ṣe rí nìyẹn tí ìyọ̀kan bá wà tó bá nífẹ̀ẹ́ èèyàn gbogbo tó bá jáde látàrí èèyàn ló máa nífẹ̀ẹ́ béèyàn kan bá nífẹ̀ẹ́ èèyàn gbogbo tó jáde látàrí èèyàn òun ló máa nífẹ̀ẹ́ ìfẹ́ tí ànábì sallallahu alaihi wasallam tó ní sí Zaid ó transfer sára Usama àwọn èèyàn wá wò pé ẹ jẹ́ ká rán Usama ẹni tó jẹ́ ọmọ ẹni tí ànábì nífẹ̀ẹ́ sí ni hubbu nabi sallallahu alaihi wasallam ìfẹ́ ànábì ni ó tún wá jẹ́ ọmọ ìfẹ́ ànábì wọ́n bá rán Usama ń tòótọ́ nígbà tí Usama tó dé ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam Usama bá sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé arábìnrin tó jalè yìí ẹ jẹ́ ká kẹ èèyàn ńlá ni kí ni ká ti gbọ́pọ́n gé ọwọ́ ẹ̀ ojú ànábì bá pọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ìbínú yọ lójú ànábì sallallahu alayhi wa sallam ó wá ní atashfa'a ya usama ìdẹ̀ usama atashfa'a fi haqqin min huquqillah fi haddin min hududillah ṣé nínú àwọn òfin ọlọ́wọ́n ọba ló wá ń ṣe pẹ̀lẹ́ lórí ẹ̀rí pé lé ayé ta wà lénìí téèyàn kan bá ṣe aburú á ní ẹlọ́pẹ́ lágbájá ẹlọ́pẹ́ tàmẹ̀dùn bóyá kí wọ́n bá yí bẹ̀bẹ̀ àwọn ẹ̀bẹ̀ kan wà èèyàn kì í báyàn bẹ̀bẹ̀ lé lórí ẹni tá a mọ̀ pé n tó ṣe tó bá ti di ọ̀rọ̀ òfin dé ohun tó dáa ni wípé ẹn tó ṣẹ̀ sófin ẹ̀rí po lágbára ẹn tó ń wa ọ̀kadà ẹn tó ń wa mọ́tò tó gba rọ́ngùwé jọ̀mọ́ ọlọ́pàá wa mú nígbà tó ọlọ́pàá mú wọ́n ló máa sanwó ó máa san fáìn wọ́n wá ní 50,000 kí lòun náà sáré máa ṣe ó yẹ bá pé àbúkí ní àríbẹ̀ẹ́kọ́ ni kọ́lọ̀ kó ṣe àánú wa o ní abẹ́ òfin ọlọ́run ọba ohun táàbù kìíní máa kọ̀ sọ fún náà ni wípé kí wá láàrin ju méjì tá a máa ṣe báyìí òfin ọlọ́run ló délẹ̀ yìí ó ní láti san ìtanràn ní ọjọ́ kan sheikh ọ̀sẹ̀yìn kọ́lọ̀ bá wa ṣe àlékún dáadáa àwọn àfẹ́ ìsìn pátápátá ní ìjọ kan èèyàn kan gbé sheikh sínú mọ́tò ó ń gbé wọn lọ ibì bó ti wá ń gbé wọn lọ yìí wọ́n wá dé ibi ní Saudi ni o wọ́n wá sáré kọjá speed limit ibi tó yẹ kán ti dúró wọn wá dúró ń bẹ̀ kí dẹ̀ ló fà sheikh lọ sí halkọ ẹni tí wá rí pé bí sheikh ṣe lọ sí halkọ wọ́n ti late àwọn èèyàn ti ń dúró dè wọ́n ní halkọ kọ́ba tètè dé halkọ ó wá sáré kọjá speed limit bó ṣe wá sá eré yẹn kọjá bí wọ́n ṣe lé mọ́tò yẹn nìyẹn àwọn ọlọ́pàá lé mọ́tò yẹn nígbà wá dá mọ́tò yẹn dúró tó wá dúró bọ́ ṣe rí pé sheikh Hussein, ló wà ń bẹ báyìí wọ́n kọ́ asàlámù alaykum ya sheikh tafadọ́lù tafadọ́lù ah sheikh ìwà ẹ̀ káàbọ̀ ẹ máa lọ àmọ́ pẹ̀ yìí ni sheikh wá pè wọ́n padà ó ní irú nǹkan tá a ṣe ẹni tó bá ṣe irú ẹ̀ kí lẹ̀ máa ń ṣe fún un ah wọ́n ní kò ń ṣe bí irú ẹ̀ yìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó máa sọ iye fáìlì báyìí báyìí sheikh wa nígbà táwa náà dẹ̀ ti ṣe àwa náà gbọ́dọ̀ sọ fáìlì ṣé tí ilé ayé bá rí báyẹn ilé ayé ò ní dájọ́ mọ́ ẹni tó jẹ́ aṣáájú àwọn ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ sẹ̀tẹ̀ ẹ̀zámpù tó dáa fáwọn èèyàn bọ́lé ayé lè ní àwọn tó jẹ́ aṣáájú tí wọ́n ṣòfin àwọn gangan ni wọ́n máa kọ́kọ́ rú òfin mo ń wo fídíò kan ní èlé nígbà tí èèyàn kan wá ń sọ̀rọ̀ ń bẹ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn olórí wa nàìjíríà àwọn ọmọ tó ń sọ àwọn ọmọ wọn wọ̀nrán báyìí náà ni o láwọn ọmọ tó jẹ́ pé ó ní mo kú mo gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ìtẹ́yàn bá wá ronú ìyáwó pé á ah! wọ́n ní kinní kan ẹ̀rù ẹwọ́ ó ní òkèlè ń wò ẹ̀wò sàlẹ̀ àbí ẹni sọ wípé wọ́n ń sọ fáwọn pé àwọn yúùtù ṣe gbá wọn ṣàwò ẹ̀yin tẹ́ jẹ́ leaders nǹkan tẹ́ ń ṣòfin fún wa tí nǹkan bá ti di personal issue láàrin ara yín kò ṣe tí àlẹ́ máa ń fọ́mọ́ra yín lórí ní àwùsì ni ẹ̀wá wò ṣe bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ní state ní federal tọ́rọ̀ bá ti di bí ọ̀rọ̀ báyìí ṣèbó ní máa ń lura wọn ni gbogbo àwọn eléyìí ló jẹ́ kí ọ̀rọ̀ wa kó bó ṣe rí kọ́lọ̀ ọba kó tún àlámọ̀rí wa ṣe sheikh hussein wọn làwọn asanwó yìí ibi tá a ti ń bọ̀ ànábì sallallahu alaihi wasallam ń sọ fún ìsàmọ́ wípé àtàṣfà ìhádìí min hududillah ṣé ìkan nínú àwọn òfin ọlọ́run ni wọ́n náà fẹ́ máa bẹ̀mí pé kí má mójútó ìkan nínú àwọn òfin ọlọ́run ló fẹ́ máa ní kí má mójútó ìyẹn ni sábàbí sallallahu alaihi wa sallam sọ fún arákùnrin ó wá ní law anna Fatimata tó bá jẹ́ pé Fatima bíńjà Rasulillah sallallahu alaihi wa sallam Fatima tó jẹ́ ọmọ Rasulullah tó jẹ́ ọmọ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba sarqat tó bá jalè laqata'tu yadaha èmi Ànábì sallallahu alaihi wa sallam máa gé ọwọ́ ẹ̀ law anna fatimata binta rasulillah tó bá ṣe wípé fatima ọmọ rasul ọmọ òjíṣẹ́ ló bá jalè laqata'tu yadaha máa jí ọwọ́ ẹ̀ ẹ̀wò tó ń jẹ́ dédé tí a bá àpúlà irú àwọn dédé ìgbésí ayé wa lẹ́nu ṣé ọ̀rọ̀ wa lè rí bó ṣe rí ohun tó ń jẹ́ muhammadu nìyẹn sallallahu alayhi wa sallam allamahu shadidul quwa àfáà tó kọ àfáà a dáa ni Jibril alayhi salam la na Allaha ma amarahum wa yaf'aluna ma yumarun àwọn màláìkà náà bá sọ wípé wọn kì í ṣe lọ́wọ́n ọba ohun tó náà bá ti pa wọ́n láṣẹ báyìí òun ni máa mú ṣe bọ́rọ̀ àwọn ànábì ọlọ́run bá ṣe rí nìyẹn àwọn màláìkà wọn kì í ṣe ló fi jẹ́ wípé tó ń jẹ́ṣẹ̀ àwọn ànábì yìí máa ń jìnà sí ní ìtó pọ̀ jù al-ghalibu alayhim ìsìnàbù al-ma'siyah èyí tó ń kọ́mọ̀ jù gbèsè ayé àwọn ànábì ọlọ́run ní pé ẹ̀mí bá wọn níbi àwọn ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ọba kó ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ànábì sallallahu alaihi wasallam ó ní Allahumma ihdi qawmi àìmọ̀kan ló kó bá wọn o àìmọ̀kan ló ṣe kí ni ló kó bá wọn àwọn tó bá ń parun jù láyé nínú tó máa ń jẹ́ sábàbí àlìjáhálò bìdí nìlá òun náà ni àìmọ̀kan sí òfin ọlọ́wọ́n ọba wà fúkú kìí àìmọ̀kan sí àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àlìkíọ́lá mọ̀nà àròfà Allah ya'budu Allah kàmá yàmbàjẹ́ gbéyàn bá mọ ọlọ́run á sin náà bó ṣe yẹ kó sin náà wọn ọba lọ́lọ́run fi ní fa'alam annahu la ilaha illallah ọlọ́run ní ìrìn ànábì lọ wá ìmọ̀ nípa ọlọ́run ọba Allah wàtẹ́fẹ́r ìdàmbì kó sì máa tọrọ àforíjì ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn obìnrin yẹn tí wọ́n bá bí wá ń béèrè kí náà sọ ní hálùkọ́tà àbámọ̀ ẹgbà gidi ṣódíyé Allahumma hdi qawmi ìwọ náà bá foríjì àwọn ọjọ́ mi bá mi tọ́ wọn sọ́nà fa innahum la ya'lamun àìmọ̀kan ló pa wọn rùn àìmọ̀kan ló kó bá wọn kọ́lọ̀mbà kó là wá níbi àìmọ̀kan ló fi jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ gbìyànjú ànátòlóbalẹ̀ ìlmà ká máa wá ìmọ̀ ànáàfíà ìmọ̀ tó ṣàǹfààní. bihi yuslihu Allahu albilad wal ibad ìmọ̀ lọ́lọ́run máa fi tún orílẹ̀ ayé ṣe ìmọ̀ lọ́lọ́run sì máa fi tún àwọn ẹrú sìn rẹ̀ ṣe. béèyàn bá jẹ́ tí ò nímọ̀ èèyàn ti súnmọ́ ìparun kọ́nà ọba kó láwà nínà ìjẹ́hàlì níbi àìmọ̀ kan kọ́nà kó fi ìmọ̀ ẹ̀ kó fi mọ̀ wá. ànábì sallallahu alaihi wasallam mimma jahilahu an-nas anhu annahu la yantaqimu li nafsihi ànábì ò kì í gbẹ̀san látara tarẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ náà sí Usama bunu Zaid ta sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan wọ́n lọ sójú ogun nígbà tí wọ́n wà lójú ogun ànábì sallallahu alaihi wasallam wà lé nígbà tó wá padà dé oníkálukú wá ń give report nígbà táwọn sójà tí wọ́n bá lọ sí ojú ogun tó wá délé tó wá ń give report fún general wọ́n wá ń report pé ah nǹkan báyìí ṣẹlẹ̀ mo ṣe báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ mo ṣe báyìí Usama bá ní ah eré ànábì àbóòrí ni arákùnrin kan ó kó sí ni lọ́wọ́ a ti já já já já já já ọlọ́run wá mú mo kọ̀ kọ́nà ni mo kọ ká mọ́ kọ́nà nígbà tí mo ká mọ́ kọ́nà tí mo gbé ìdà sókè báyìí bó ṣe ní la ilaha muhammadu rasulullah ó ní bó ṣe sọ pé la ilaha muhammadu rasulullah fakọtọ́ àtù pẹ̀lú ẹ̀ mo ṣe kí ni mo padà nù ó lóun ṣe kí ni òun pàdà lò ojú ànábì pọ́n ìbínú yọ lójú ẹ̀ kọ̀tẹ́lítàhù ó pa wákọ́ nà la ilaha illallah pẹ̀lú kó ṣe la ilaha illallah ó tún pa náà tí ẹ̀mẹ́ párákùnrin inú ti ẹ̀ ń dùn ní mo padà nù ló fi jẹ́ pé kò ń ṣe ṣe sí mùsùlùmí kínú ẹ máa dùn pé àwọn èèyàn jẹ́ tí ó mọ̀nà ló fi jẹ́ pé ń gbà mí tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ṣẹ̀sìn rárá abẹ́ni ò ṣe rárá abẹ́ni kò ṣe tó a gbọ́dọ̀ máa sọ pẹ̀lú àánú ni àwọn kèfèrí burúkú yẹn kèfèrí burúkú yẹn tó bá gbọ́ gbólóhùn yẹn ṣòro pé inú tiẹ̀ náà lè dùn ni ẹlòmíì fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ó ní ẹ̀yin kèfèrí kò sẹ́ tó ṣe iyèméjì pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n gbólóhùn ẹ̀yin kèfèrí kèfèrí gò láìkì kẹfì sí sọ́dọ̀ òun àbí bẹ́ẹ̀ kọ́ ni mísì òun báyàn sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ kìí ṣe mùsùlùmí ẹ̀yin tẹ́ kìí ṣe mùsùlùmí so èèyàn máa ń fi rinlẹ̀ tọ́rọ̀ bá dọ́rọ̀ pé à kèfèrí mi yìí ẹ̀gbọ́n lọ́n gbọ́ èèyàn á sì jẹ́ kọ́mọ̀ túmọ̀ ohun tó ń jẹ́ kèfèrí so látara ọ̀rọ̀ látara ìṣe a gbọ́dọ̀ ṣọ́ra ìyẹn làdánwò wípé ẹ tó tún wá jẹ́ ọmọ ìyá wa nínú Islam tó ń ṣe la ilaha illallah tó ń kírun wákàtí márùn tó ń gbààwẹ̀ ó yan zaka ó ń ṣe hajj a wá rí àwọn àṣìṣe kéékèèké kan lára ìyẹn ló wá dáràn sí i ló fi wá dàbí pé kò tiẹ̀ ń ṣe mùsùlùmí kódà kò tiẹ̀ ti ń ṣe bídíà ó ní bá ṣe máa ń bárù wọn wí kò dépò wípé kò wá gbé sípò kèfèrí ẹ̀rí pé arínú àwọn mùsùlùmí torí pé mùsùlùmí ọmọ yẹn fi ṣíbí jẹun ó ní kèfèrí torí pé ó ṣe kí ni ó ń fi ṣíbí jẹun ààrẹ lòmí torí pé ṣòkòtò èèyàn kan ó ń wọlẹ̀ ó dẹ̀ ní kèfèrí ni látàrẹ ààrẹ èèyàn tó jẹ́ pé torí pé èèyàn kan gbà pé Muhammadu Buhari Nàìjíríà ó gbà pé mùsùlùmí ni ó sì rí pé irú ẹni yẹn ń kọ́ kèfèrí lòun náà àgbọ́yé ẹ̀sìn ni àwọn nǹkan yìí ni nínú nọ̀wá kédò Islam àwọn nǹkan tí máa ń ba Islam jẹ́ nínú tó máa ń ba Islam jẹ́ ni wípé man lam yukafir alimushiriki béèyàn kan bá wà tó wá rí àwọn olùṣẹbọ sọ́lọ́hun tí ò wá gbà pé olùṣẹbọ ni man lam yukafir alimushiriki aw shakka fi mazhabihim aw shakka kufurihim abúlọ́ ń ṣe iyèméjì pé ah, àwọn nọ̀sára yẹn ṣe ṣèfèrí dẹ̀ ni wọ́n ṣá ṣebọ́ náà máa ń ṣàdúà ṣebọ́ náà máa ń sọpọ́ lọ́wọ́ gbéyàn bá ti ṣe yè méjì àwò sọ́ṣàhà mazahabahu àbótí ẹ̀wà rí pé àwọn kèfèrí yẹn ojú ọ̀nà táwọn náà ń tọ̀ lábásà bíbì kò sábúrú ń bẹ̀ náà ṣebọ́ náà làwọn náà fi ń wá káfàrọ̀ òun náà ti di kíni ó ti di kèfèrí téèyàn bá rí àwọn tó jẹ́ kèfèrí a gbà pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n tàwa ni kèfèrí ta ni kèfèrí àfànàjà àìlùlù mùsùlùmí iná kálù mùjìrìmí ọlọ́run níṣẹ́ rò páwọ́ ọlọ́run bá ṣe bá kèfèrí lò la ṣe máa bá onígbàgbọ́ òdodo lò ní rárá o gbọ́dọ̀ ṣe òpinya láàrin wọn kó wá kí gbogbo àwọn ọmọ yẹ mùsùlùmí tẹjọ́ ń kírun mọ́lẹ̀ kó sọ gbogbo wọn di kèfèrí àfà lágbájá à àwọn èèyàn mà ti kú olú islam tipẹ́tipẹ́ àwọn ní ṣéèkì máa ní òun àti àìmọye ṣéèkì inú náà àwọn èèyàn ti kú olú islam tipẹ́tipẹ́ kíwa náà ṣe wọ́n máa ń jókòó ti àwọn níbi díà ni látara pọ́n máa ń jókòó ti àwọn níbi díà wọ́n ti di kí ni lọ́dọ̀ títí ẹ̀ gbogbo eléyìí àdánwò ni tó bá wa mùsùlùmí kọ́lọ́ọ̀bá kó láwa mẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ fún Usama wípé aqataltahu wa qala la ilaha illallah à ó pa pẹ̀lú kówí la ilaha illallah Usama bá sọ wípé qalahu ó ló sọ ya'tasim ó fẹ́ fi dáàbòbò rẹ̀ ni ètè ló lò ṣẹ̀mẹ́ kó tó sọ pé ohun tó bí ní fáàkì ni àwọn mùnáfìkì torí pọ́ fẹ́ ráǹfààní gba mọ́ṣáláṣí òun náà máa afara hàn bíi pé mùsùlùmí lòun kò dẹ́ ń ṣe mùsùlùmí torí pọ́ fẹ́ fi ọmọ mùsùlùmí adis guide rí pé mùsùlùmí ni kò dẹ́ ṣe mùsùlùmí àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n kí lànà bí wa sọ fún Usama ó ní àṣàkọ́kta kọ́lbà ó ti lọ mú àdá ó wá fi la inú ọkàn ẹ̀ ó wá rí wípé la ilaha illallah kí ló kàn wọ́n pẹ̀lú inú ọkàn èèyàn ohun tó ń jẹ́ ọkàn yẹn ìnáwó àlímù bìdá ti sùdù ọ̀nà ló nímọ̀ pa ohun tó wà ní ọkàn nùhákìmù náà ta àlàmà zọ́hàrọ̀ min àmàlìhìm tá a bá fẹ́ bá wọn yàn lò ohun tá a máa fi bá wọn lò òun ní tó hàn lò ṣe sí wọn òun ní tó hàn ní ọ̀rọ̀ wọn téèyàn kan bá débi tó sọ pé ana muslim nùhàmìlúhù mùhàmàlàtà alimuslim téèyàn kan bá débi ìsìn tó ní àmùsùlùmí lèmi náà kí la máa fi bá lò ìbálò pé mùsùlùmí ni ah, ẹ wò ẹ ṣọ́ra o àníìdí ẹ káwa gbára lọ́lọ́run ká mọ̀ pọ́nà adáàbòbò wa mìnkéde húnnà níbi aburú wọn so gbogbo àwọn eléyìí ó ṣe pàtàkì gan àṣà kọ́kítà kọ́lbà ẹwọ́ ń bí náà ànábì sallallahu alaihi wasallam ó bínú ìbínú tó bí iṣẹ́ torí ti ẹ̀ ní ṣọ́mọ ẹ̀ lẹ́ńtọ́ pa kò ń ṣọmọ ẹ̀ ṣùgbọ́n fi ọlọ́wọ́n ọba ò gba wípé kéèyàn ṣe bí Usama ṣe ṣe ìdí tí ànábì sallallahu alaihi wasallam tó fi bínú nìyẹn ló fi jẹ́ pé inú tá yóò mọ̀ nípa ànábì nìyẹn láwo àálìmú zalik tí ìjọba France bá mọ eléyìí ni pé ànábì sallallahu alaihi wasallam kì í bínú torí ta rẹ̀ àwọn náà bá máa wíwí kúwì wọn bá máa wíwí kúwì pa nọ́bì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí látara pàǹtara fún ànọ́bì sallallahu alaihi wasallam àwa náà máa ṣe ohun tí ànọ́bì tí ò fi ràn wá ṣe rí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ mùsùlùmí a gbọ́dọ̀ máa bá lò pẹ̀lú ìmọ̀ àti ṣíkímọ̀ àti òye nígbà táwọn èèyàn bá sọ páwọn èèyàn yẹn tẹ́rọ́rìsì ni wọ́n nǹkankan wa ṣẹlẹ̀ ìwọ náà bá bẹ̀rẹ̀ sí dádúgbò ló bá ń fọ́ ṣọ́ọ̀bù kiri nígbà tó sọ pé àwọn ọ̀dọ́ nàìjíríà lazy àbí nígbà ní wọ́n lazy ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ kékeré àwọn náà bá bẹ̀rẹ̀ sí já ṣọ́ọ̀bù káàkiri ṣé àwọn ọ̀dọ́ wá sọ pé wọ́n lazy yẹn ṣọ́ parọ́ jọ mọ́ so gbogbo àwọn àdánwò yìí kọ́ lọ́nà bá kó láwa ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lápapọ̀ wọn mọ ànábì sallallahu alayhi wa sallam tó bá ṣe pé wọ́n mọ ànábì ni wọn ò bá má fa burú bá ànábì lò wọn ò mọ̀ wípé ànábì yìí nàbí yón mursalun ànábì kan tọ́lọ́wọ́n bá rán sí gbogbo ayé ni ọlọ́wọ́n bá lékè ọlá sọ wípé wà máa arsalnaka illa kaafatan linnasi bashira wa nadhira ọlọ́wọ́n níbi ànábì àrán ẹ̀ bí ó ṣe pé sí gbogbo àgbáyé pátápátá kó lè máa jẹ́ tá máa fún wọn nírò òdùnnú tá sì máa kìlọ̀ fún wọn àwọn èèyàn mọ̀ wípé ànábì sallallahu alaihi wasallam rasulul alamin òjíṣẹ́ gbogbo àgbáyé ni lànábì jẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ní ma sami'a bi ahadun min ahlil kitab yahudiyun aw nasrani ó ní èèyàn kò ní thumma lam yu'minu bima ji'tu bihi lẹ́yìn ìgbà tó ti wá gbọ́ pé ọlọ́run bá rán mi sílé ayé gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ bí ànábì kò wá gba ohun tí mo mú wá illa kana min ashabi nar àyàfi kó jọ ọmọ náà béèyàn kan bá gbọ́ nípa ànábì sallallahu alayhi wa sallam yẹ̀wúdí ni nàṣọ́rọ́ ni torẹ́ lómi àmà ṣe nípa pé àwọn yẹ̀wúdí yẹn à kí lọ́lọ́ ọba sọ innal ladhina kafaru dájúdájú àwọn kèfèrí min ahlil kitab nínú wọn làwọn tó jẹ́ pé afúntìrà ṣáájú rí ànábì sallallahu alaihi wasallam wal mushrikin àtàwọn tó jẹ́ pé àwọn ń ṣe bọ pẹ̀lú ọlọ́wọ́n bá tààrà ní fi nari jahannama fiha jahannama ni ulaika hum sharul bariya àwọn lẹ̀dá tó burú jù lọ ẹ̀dá tọ́lọ́hun dá àwọn kèfèrí kéèyàn wá máa ṣe èméjì pé ẹ eh, nọ̀sọ́rọ̀ àti yẹ̀wúdí ṣán máa wọ́ná à eléyìí kò wà dìbétébù à kì í dìbétẹ̀ iná ló lọ tààràrà iná ló ṣe kíni béèyàn bá ti kú sórí kíni so gbogbo àwọn tó ń bú ànábì sallallahu alaihi wasallam lè ní àwọn mẹ́fẹ́ tó máa gbà wọ́n lẹ́jọ́ gbèndé àlìkìyàmọ̀ nìyẹn nígbà táwọn bá wà ní abẹ́ abẹ́ oòrùn tí ò sí ìbòjì yawma la zilla illa zilluhu ọjọ́ tí ò ní sí ìbòjì àyàfi ìbòjì ọlọ́wọ́n ọba nìkan a ti sọ fún wa nípa ash-shafa'atul kubra ìṣìpẹ̀ gbogbogbò tó jẹ́ pàdánù bí sallallahu alaihi wasallam nìkan ló máa ṣìpẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn èèyàn wọn a máa lọ bá gbogbo àwọn ànábì ọlọ́run oníkálukú a máa mẹ́síìsì pé a ah, èmi ò lè déwájú ọlọ́run lẹ́nu ìnàláha yàtọ̀ bùgọ́dún bá ní ọlọ́run bá ń kan lẹ́nu kò ní bírú ẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀nu ṣùgbọ́n bínú lẹ́nu báyìí kọ́lọ́ má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ wọn nípa nínú ta ti sọ fún wa ni wípé Muhammad sallallahu alaihi òun náà ni èèyàn kan ṣo péré tó jẹ́ pé kó tó kú ọlọ́run ló ti forí ẹ̀ṣẹ̀ ẹ̀jìn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ síwájú àti tó tún máa ṣẹ̀ lẹ́yìn ẹ̀ inna fatahna laka fathan mubina a ti ṣe a ti ṣe kọ́nà bàbá lè foríjì ẹ̀ ma taqaddama min dhanbika èyí tó ti kọjá nú ẹ̀ṣẹ̀ wa ma ta'akhkhara àti tó bá tún máa wá nínú ẹ̀ṣẹ̀ wa li yutimma ni'matahu 'alayk kọ́nà ń sì bá lè parí ìdẹ̀rẹ̀ ilé lórí wa yahdiyaka siratan mustaqima kọ́nà ń sì bá lè tó ẹ sọ́nà tó tọ́jú lọ wa yansuraka Allahu nasran huwa alladhi anzala alayka huwa alladhi anzala sakinata òun lọ́ba tó sọ ìfàyàbalẹ̀ lé ẹ lórí àtàwọn tí wọ́n tẹ̀lé rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé inú ta gbọ́dọ̀ mọ̀ nípa ànábì sallallahu alayhi wa sallam qad ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara ṣé ẹ̀ńtọ́ lòun ti parí ọ̀rọ̀ títí ẹ̀ làwa wá fẹ́ máa tàta rẹ̀ sórí ibú kẹ́lómi ìfẹ́ sọ̀rọ̀ ń sepó wá wò pé kí ni àwọn àṣìṣe tánàbì Muhammad ṣe sallallahu alaihi wasallam ṣé àṣìṣe tó ṣe yẹ ṣó ní ìtumọ̀ mọ́ ni àṣìṣe tó jẹ́ pé ọlọ́run ò ti forí gbogbo ẹ̀ jì àti yìí tó tún máa ṣe ṣáájú kó tó kú àwọn wá ní wọn torí pọ́lọ́ ń forí jì wọn kọ́ wá wò wípé nísìn torí pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn law fataha rahma ma amila amalan qat tọ́nà bá fi wọn ẹlòmíì ni pé ah faisal ọlọ́run ti gba gbogbo iṣẹ́ tó ṣe ọlọ́run ti gbà gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe ọlọ́run ti forí jì ẹ́ èèyàn ìmọ̀lù máa ṣe ètò ó yá ohun tó bá wù ẹ̀ lọ ṣe ọlọ́run ní fi bí ẹ́ Allahu akbar mo wẹ̀ pé faisal ní ṣe aburú a ṣe ìbánabí ṣe ṣe sallallahu alaihi wasallam òun náà wá lékún ní ìbádà nígbà tó lọ ń ṣoore fánàbí sallallahu alaihi wasallam kí lànàbí ṣe kana yaqumu minal layl ànàbí sallallahu alaihi wasallam a máa dìde lóru lẹ́n tó ń kírun tó yaná fílà hatta yatafattara qadama débi pé ẹsẹ̀ méjèèjì á wá wú ága ìyàwó ń ṣe àwa ní kóòtù mo bá sọ fún rẹ̀ ànàbí sallallahu alaihi wasallam ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ìbọn náà ti forí di ẹ gbogbo ẹ̀ṣẹ̀ yìí tó ṣe àti tó tún máa ṣe kí lànà mi sọ sallallahu alaihi wasallam ó ní afala akuna abedan shakura ṣé kò dá kí n jẹ ẹrú tó ni sòtọ́nà bá ṣoore fún wa ọpẹ́ ló yẹ ká ṣe kí ni ká fi dá lé ayé lè ní tọ́nà bá ṣoore fún ẹ̀ṣẹ̀ ní máa fi ń tí wọ́n mutí ó dọjọ́ kó mọ wọ́n ń plé àwọn orin tọ́nà òun yọnú sí ó dọjọ́ kó mọ wọ́n lùlù wọ́n ń jó ṣé ó ń dúpẹ́ fọ́lọ́run ni àbó tún ń fi ẹ̀ṣẹ̀ tẹ̀lé orin tọ́nà ń ṣe fún ló fi jẹ́ pẹ́ lómi ọlọ́run ti ṣoore fún rí ọlọ́run wà ní ṣe fún mọ́ torí pé ìtọ́nà ń ṣe fún náà kò fi dáadáa kò fi pàdé ẹ̀ àforíjì tọ́nà ọba ṣe fánàbí sallallahu alaihi wasallam kana yasjudu lillah ó bẹ̀lẹ̀ tó ń sùjúdù tó forí kanlẹ̀ fọ́lọ́run léyìí tó pọ̀ sí i nígbà tó lọ́wọ́ bá ń sọ fánàbí sallallahu alaihi wasallam pé idha jaa nasrullahi wal fath nígbà tí násùrù ọlọ́run bá dé àránṣẹ́ ọlọ́run wal fath àti ìṣẹ́gun wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja wàá rí táwọn èèyàn wá máa kó sínú ẹ̀sìn tó ń pè wọ́n sí ó lè jẹ́ lẹ́yìn ẹlòmíì centuries lẹ́yìn tó ti kú lọ́nà máa gbé àwọn iṣẹ́ yẹn jáde ẹ wo Sheikh Uthaymin ta sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kọ́ wọ́n ní sheikh yìí nígbàtí wọ́n bẹ̀rẹ̀ dáwà wọn ní kọ́ríyàtù nínú fíléèjì wọn fíléèjì ni wọ́n gbé dàgbà wọ́n yára títì nígbàtí wọ́n bẹ̀rẹ̀ dáwà wọ́n ní tí wọ́n bá ń ṣe hálkọ̀ wọn kò sẹ́ńtì máa ń gbọ́ hálkọ̀ wọn lẹ́yìn àwọn àti muazim muazim tó máa pèrún àti àwọn nìkan náà máa wà mọ́ṣáláṣí muazim àwa pèrún àwa máa lọ wò ta pé àṣeèk àwọn èèyàn tí ì dé láwọn tó fẹ́ wá gbọ́ hálkọ̀ a tún padà lọ sheikh àwọn èèyàn tí ì dé àwọn èèyàn tí ì dé a bá tún padà sheikh amidi abẹ́rẹ́ wọ́n wá máa lóru máìkì báyìí wọ́n wá ń rìkọ́ọ̀dù ọ̀gọ̀rọ̀ ẹ̀ òun ló padà di tí ayé ń jàǹfààní lẹ́nu ọ̀gọ̀rọ̀ tíra tí wọ́n kọ kò ń ṣe pé ṣéèkì mú pépà dání ẹ̀ bá wọn wá kọ́ sílẹ̀ àwọn hálùkọ̀ wọn yẹn òun ni wọ́n kọ jáde lódi tíra tó jẹ́ pé gbogbo ayé ló fẹ́ kà lẹ́nu ìkíláàsì ṣe ṣe pàtàkì téèyàn bá ń ṣiṣẹ́ o gbọ́dọ̀ ṣe torí tọ́ náà wọn bá má wo rìsọ́ọ̀tì ń sìn sìn ohun tọ́lọ ń lè sọ nǹkan yẹn dì ní kó máa wò ohun tọ́lọ ń lè sọ nǹkan yẹn dì òun ni kó máa wò so ló fi jẹ́ pé ńgbà tọ́lọ ọba sọ fáànà bí sallallahu alaihi wasallam pé wàrọ̀ àìjà náà yadkhulun fi dinillahi afwajan wàrà àwọn èèyàn wọn a máa wọnú Islam ẹ mọ èèyàn tó ń ṣe Islam lẹ́nìí over one point five billion almost one point eight billion ní mùsùlùmí lórílẹ̀ ayé ibo wà lànàbì ti bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam ibo ló ti bẹ̀rẹ̀ jọmọ́ 1.8 million àwọn èèyàn ni wọ́n ń ṣe Islam ọlọ́bẹ̀ yọ wá wà nù wọn ọlọ́bẹ̀ tó kì náà sì wà ń bẹ̀ ẹni tó ń ṣe Islam ní bídíà wà ń bẹ̀ ẹni tó ń ṣe Islam ní súnà wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo wọn náà kí ni wọ́n ṣe jọmọ́ Islam náà ni kọ́lọ́ wa ṣàforíjì fún gbogbo akótún wa ṣe torí àwọn ìsìláàmù kan téèyàn bá mú dọ́dọ̀ náà èèyàn akọ́kọ́ wọ ọ̀nà kó tó wà lùjọ́ náà ó dẹ̀ ṣe islam tó tọ́ la fi gbọ́dọ̀ sá fún gbogbo tí máa ń mú èèyàn wọ nínú ẹ̀ ni máa fi ẹbọ kún ẹ̀sìn nínú ẹ̀ ni máa ṣe bídíà àdádálẹ̀ gbogbo ilé ẹ̀jẹ̀ ká jìnà sí torí tọ́lọ́wọ́n bá ló fi jẹ́ pé wa Muhammad sallallahu alaihi wasalam nígbà tọ́lọ́ ni wàá rí àwọn èèyàn á máa wọnú ẹ̀sìn ẹ̀ ṣe mẹ́ dùnú ni ìró dùnú ni pé o tó pe àwọn èèyàn sí láti jọ ìwáwárá àwọn èèyàn ó dẹ̀ ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam èrò wá pọ̀ gan tí wọ́n wọnú Islam tí wọ́n wọnú Islam tí wọ́n gba Islam lójú ayé ànábì sallallahu alaihi wasallam kí lọ́lọ́wọ́ wá sọ onítọ́rọ̀ bá ti wá dà báyìí fasabbih bihamdi rabbika ohun tí wàá wá máa ṣe ni wípé wàá máa ṣe tẹ̀síbẹ́ẹ̀ fasabẹ́ẹ̀ bihamdi rọ́bìkà wàá máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun wàá máa dúpẹ́ fọ́lọ́hun wàá stẹ̀fìr wàá sì máa tọrọ àforíjì innahu kana tawwaba ọba tí máa ń gba táwùbà lọ́lọ́ so ṣe rí tí ọlọ́run bá ṣoore fẹ́ dà ohun tọ́nà ọba fẹ́ ká máa ṣe nìyẹn fatabẹ́ẹ̀ tọ́nà ọba ṣe wá lóore ká máa ṣe kíni ká máa ṣe tẹ̀síbẹ́ẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah wa bihamdihi subhanallah alazim subhanallah adada khalqihi warda nafsihi wa zinata arshihi wa midada kalimati àwọn gbólóhùn báyìí la gbọ́dọ̀ máa ṣe bihamdi rabbika àtúwà máa dúpẹ́ fọ́lọ́wọ́ alhamdulillahi rabbil alamin alhamdulillah a máa dúpẹ́ fọ́lọ́wọ́ wastaghfiru a máa tọrọ àforíjì astaghfirullah ohun tá a máa fi ń tẹ̀lé oore nìyẹn kò kí ń ṣe pé kọ́nà ọba àlékè ọlá ṣoore fún wa ṣẹ́mi pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ ohun tó máa ń bí ẹ̀ṣẹ̀ náà ni oore tọ́nà ọba ṣe fẹ́ dà òun ló máa ń bí ẹ̀ṣẹ̀ ẹ ní rí ẹ̀ṣẹ̀ kan àyàfi kó jẹ́ pé oore ló bíi ẹni tó fẹ́ ṣẹ́yún kí ló dé lórí fẹ́ ṣẹ́yún ọlọ́run ni kò lóyún oyún tó níyẹn oore lọ́lọ́run fi ṣe fún àbí òṣòre nígbà tó lọ́run ṣoore fún oyún tẹ́lómi wá ẹlòmíì ti náwó nọ́ra ó ti ṣàìsó ó ti ṣàdúrà ó ti ṣe gbogbo ẹ̀ ọlọ́run ò ní olóyún ìwọ wá ní oyún nígbà tó ẹ̀ wá ṣẹ́mẹ́póore náà lọ́lọ́run fi ṣe fún the next thing tó wo pé kóhun ṣe náà ni pé kóhun lọ abort so abortion tó ṣe yẹ kí ni jọmọ́ ó fi ẹ̀ṣẹ̀ ó fi tẹ̀lé oore tọ́lọ̀ ọba ṣe fún ẹni tó parọ́ ọlọ́run ti ṣe oore fún ọlọ́run fún nílàákàyè tó rẹ tí ò bá nílàákàyè ò lè parọ́ kí ló fẹ́ fi rò tó fẹ́ fi gbé kalẹ̀ ọlọ́run wá fún wọn nílàákàyè nǹkan ẹyọkọ tó wáwò pé kò máa fi làákà ìtọ́lọ̀ ọba fún ẹ ṣe ni wípé kò máa fi parọ́ ẹ̀tọ́lọ̀ ń fún ní mímọ̀ tó fi ń da ayé rú tó bá kọ nǹkan kalẹ̀ báyìí gbogbo ayé máa gbà ní pé à ẹ̀gbọ́n ẹ̀rí ẹ̀ka tíra tí bàbá kọ ni tíra tí bàbá sì kọ ní nǹkan kí nǹkan ni bàbá kó jọ síbẹ̀ ibi plọ́ọ̀gì yẹn ló máa jẹ́ jẹ́ nìyẹn ikọ́ kíkọ́ ní bàbá kọ síbẹ̀ ìmọ̀tọ́ náà fún ni tẹ́lómi bá gbá máìkì mú tó ń sọ̀rọ̀ báyìí ó máa ṣì àwọn èèyàn lọ́nà lọ́ni torí pé tó bá jẹ́ pé ká gbé nǹkan kalẹ̀ ọlọ́run fún ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tó bá gbé kalẹ̀ ẹ nílé yẹ̀wò pé a ah, ta ló fẹ́ sọ pọ́rọ̀ kan ni bàbá yìí sọ nígbà tó bá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kò sẹ́ni tó máa ní ọ̀rọ̀ kan ló sọ látara tọ́nà ọba fún ní ẹ̀bùn pé kó lè sọ̀rọ̀ ló fi jẹ́ pé gbogbo ń tẹ́ bá ti rí táwọn èèyàn fi ń ṣe lọ́wọ́n ọba ẹni tó jẹ́ pé nírọ̀lẹ́ Sunday ọtí lòun máa fi mú tiẹ̀ kí lọ́lọ́run ṣe fún ọlọ́run fún lówó ó ṣe ṣe tí ò bá ní owó gbogbo àwọn ọ̀rẹ́ tọ́jọ́ máa ń gbéra wọn lọ mutí àwọn náà lówó lọ́wọ́ irú àsìkò yẹn ẹ lè bá kókọ̀ jókòó síwájú táì bàbá lágbájá ẹ̀ lọ́jọ́ ìtì ni owó kò tí nǹkan kan léde jàre ṣùgbọ́n tí nǹkan bá ti wà lọ́la báyìí tó wó yẹn dé ó lọ́jọ́ yìí ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn oníṣìnà tí ò bá sí owó jọmọ́ ṣìnà máa dínkù because àwọn obìnrin tó ń ṣe ṣìnà yẹn náà tẹ bá kó ọ̀gọ̀rọ̀ wọn jọ léde kí ló owó owó aṣọ aṣọ ìkísà èkísà náà ló ń wọ̀ ṣùgbọ́n bó ṣe jẹ́ kísà yẹn gbò ti jẹ́ péṣù ti beautify ẹ̀ fún wọn ó tún wá wọn ọjà gidi lọ ó wọn ọjà gidi lọ tó bá ní àwọn lọ ṣe shopping fún wọn ra twenty thousand ẹdí ò wọ̀ gbogbo aṣọ twenty thousand yẹn ó lè má pe ọ̀pá kan èkísà náà sì ni wọ́n ń wù ẹ́ láwo àwòsùnkún òun wo rẹ láwo rẹ́rìn nígbà téèyàn àríyáàt kàtíyáàt kò wọṣọ ó ń lọ ó rìn káàkiri ní òhò á sì máa rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé òun wọṣọ èṣù nìyẹn fàzáyàna láhùn ṣètọ́nà àmàláhùn ọlọ́run léṣù ti beautify ẹ̀ fún tí ò bá wọ̀ ọbẹ̀ àwò fóun ò fine tẹ́lómi bá rẹ̀ tó borí dẹ́dẹ́ tó tún wá bojú a ní alájà bó lè máa ń ríran bó ni ò ṣe ní ríran alájà bò lè ṣe máa ń ríran alájà bò lè ṣe máa ń kòkù náà ó rò kí ń mú yín ni nígbà tí wọ́n bá lọ síbi wavon tó fẹ́ ṣe irun sí ẹ ní orí tó bọ́ sábẹ́ dráyà ó rò wọn náà ni ló fi jẹ́ pé wọ́n tó ń ṣẹ̀sìn ìwọ náà gbọ́dọ̀ gbọ́ nǹkan yé gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ máa fi léwọ́ kú òbí ẹ̀sìn yẹn wọ́n á máa wò pé ìnira wà ń bẹ̀ ọlọ́run ní intakunu talamun tó bá jẹ́ pé sì tẹ́ ń ṣe ojú ọ̀nà ọlọ́run tẹ́ lọ tó ẹ bá ń rí nira ń bẹ̀ fa innahum ya'lamun àwọn kèfèrí àwọn agbọ́mágbà àwọn tí wọ́n tẹ̀ lófin ọlọ́run àwọn náà ń rí nira o wàtàrùjúùnà minallahi ma la yarjun ṣùgbọ́n ní nǹkan kan tẹ́yìn retí lọ́dọ̀ ọlọ́run àwọn ò ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ohun tẹ́yìn retí àwọn ò retí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí mùsùlùmí ń ṣe gbogbo sùúrù tó ṣe lórí ìtẹ̀láṣẹ Ọlọ́run ọba òun retí ládá lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo èrò tó kí ìwọ ń retí ládá lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá lò ń ṣe kìyàmù lè àwọn tí wọ́n gbà síláàmù náà ń ṣe àwọn náà ń dìde lóru àwọn náà ń kígbe lóru wọ́n ń láàgùn wọ́n ń dààmú wọ́n ń pariwo tí wọ́n bá ṣe kìyàmù léèlé ti di ẹ̀tán ààrẹ atúwálẹ̀ ni èyí táwọn ń ṣe yẹn pẹ̀lú nira ni wọ́n máa lọ wá paracetamol káàkiri ni wọ́n máa lọ wá paracetamol káàkiri ṣùgbọ́n ìwọ ìdẹ̀kùn àti ìdẹ̀ra tí wọ́n fi ṣe tiẹ̀ ó lè ní ẹ lára tó tọ́ ẹfẹ́ rú ẹ̀ fàínàhó yalamun àwọn náà rí nira wàtàrùtúnà mínà lọ́hí máa láyàrùjúùn ṣùgbọ́n tẹ́yìn retí lọ́dọ̀ ọlọ́run lórí tẹ́yìn ṣe àwọn ò retí ẹ̀ o ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ dúró déédé fàtẹ́kìm kàmà omir ọlọ́run ní dúró déédé bọ́lọ́n ṣe pẹ́ láṣẹ wà mímà láyà àlàmúnahù náà àní nàbí sọlọ́lọ́hù àlẹ́hì wàsálàm nínú àwọn àtọ́hù káùsára pé ọlọ́run ọba fún ànábì sallallahu alaihi wasallam ní odò kan tí ń jẹ́ káùsár wà á nà ṣáà ní àhù huwal abtar àti pé gbogbo ẹnikẹ́ni tó bá gbógun ti ànábì sallallahu alaihi wasallam qati'un anil baraka irú ẹni náà ti kò sálùbáríkà ń bẹ̀ kán ní agbára kò sálùbáríkà ń bẹ̀ gbogbo ìyà tó ń jẹ mùsùlùmí lé ayé ọlọ́run ti fún ní nǹkan tó lóore ju gbogbo ìyà yẹn lọ ọlọ́run ní inna a'tainaka al-kawthar ọlọ́run láti fún wa ànábì sallallahu alaihi wasallam ní kawthar àbàtà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní odò yìí odò kawthar sí eh, pool of water ni ó ní ẹnikẹ́ni tó bá ti mú ń bẹ̀ la yazma'u ba'dahu abada téèyàn bá ti mú omi odò káúsàrì báyìí òǹgbẹ ò tún gbẹ mọ́ láíláí òǹgbẹ ò tún gbẹ mọ́ láíláí tó tó gbẹ bá ń gbẹ ilé ayé ọlọ́lọ́ gbọ́dọ̀ mutí o mẹ́pẹ́ tó bá mutí ilé ayé ó sì máa mú lálùjọ náà ọlọ́lọ́ gbọ́dọ̀ ṣaburú ilé ayé ò gbọ́dọ̀ ṣe ṣìnà gbogbo àwọn nǹkan yẹn Ọlọ́run ti pèsè ẹ̀ kalẹ̀ fún ẹ̀ ìwọ ọkùnrin tó ṣe ṣìnà lé ayé tó bá ti dí àlùjọ náà ó mọye ìyàwó tọ́nà máa fún ẹni ó kéré jù lẹ́yìn àwọn ìyàwó tó nílé ayé ọ̀nà àwa fún ẹ nínú àwọn obìnrin àlùjọ náà seventy ó kéré jù minimum minimum nìyẹn o kọ́nà má ṣe ṣe rọrùn fún wa ẹ̀rí pé ilé ayé ìyàdọ́wọ̀ àwọn ọkùnrin ó pọ̀ gan tó bá ń sọ̀rọ̀ pé wàhálà ṣìnà ta ló pọ̀ jù fún un ta ló pọ̀ fún jù ọkùnrin wàhálà yẹn pọ̀ àkò easy ojú ni màálù rọ rọ́ ọbẹ̀ ò dá lọ́rùn ẹ̀yin ọkùnrin ìgbìyànjú yìí pọ̀ kọ́nà má jẹ́ ṣe wá lọ́mọ àlùjọ náà téèyàn bá ti fẹ́yàwó mẹ́rin ilé ayé kọ́nà má jẹ́ ṣe rọrùn fún gbogbo wa tá a bá tún wá dé àlùjọ náà kọ́nà ṣe wá lọ́mọ àlùjọ náà ẹni tí ò bá fẹ́yàwó rárá tí ọlọ́wọ́ ò fún níyàwó rárá á fún ní seventy Abdullah ìyàwó seventy nínú àlùjọ náà pẹ̀lú mẹ́rin sí ilé ayé mélòó ló máa di adi seventy four kọ́nà máa ṣe ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa o kọ́nà ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa o àwọn obìnrin ọ̀nà àwa fún àwọn náà ní ọkọ obìnrin ní ilé ìwò pé ìyẹn ló máa ń jẹ́ ánsà nígbà táwọn obìnrin ní ìbáwọn pé ẹ gbogbo ọkùnrin ọkùnrin ni à ó láwọn orí kan tọ́nà ń ṣe fóbìnrin tọ́lọ́hun ṣe fún ọkùnrin àwọn orí kan wá wà ọ̀lísọ́ta lè rí jáde ọlọ́run ṣe àwọn orí yẹn fáwọn ọkùnrin nìkan ni orí yẹn wá nì ṣẹ́mẹ́póre tó máa ń jẹ́ wàhálà ni wípé tí àwọn èèyàn bá wà níbì kan ọlọ́run fún èèyàn kan kò fún èèyàn kan ó lè bí pé kéèyàn máa wò pé kò fẹ́ máa wojú tẹlòmíì ṣùgbọ́n gbà tó jẹ́ pé bọ́lọ́ ń ṣe fún àwọn ní nǹkan tó tó wọn ọlọ́run fún wọn náà ní nǹkan tó tó ẹ ṣó mẹ́pọ̀ ní rí tẹlòmíì bó ṣe máa rínú àlùjọ náà nìyẹn ọlọ́run máa fún obìnrin ní ọkùnrin tó nífẹ̀ẹ́ sí jùlọ ọ̀rọ̀ àwọn àfáà méjì ni wọ́n ní tí obìnrin tó bá jẹ́ pọ́kọ méjì ló lélẹ̀ ayé bóyá ó kọ ìkan ó padà fẹ́ mi àbí ìkan kú látara bí ó fẹ́ ni àbótí ẹ̀jú méjì lọ gẹ́gẹ́ bí ètò ọlọ́run fóbìnrin mi irú obìnrin yẹn wọ́n ní tó bá tó bá dálùjọ́ náà ńkọ́ torí pé àwọn ìyàwó ta bá nílé ayé kọ́nà ọba kó jọ àwọn ìyàwó wa kọ́nà jẹ́ ká fi dáadáa bára wa lò nílé ayé tó bá tó wá di àlùjọ́ náà kọ́nà ọba àlékè ọlá kó ṣe nírọ̀rùn kó jẹ́ páwa náà la máa tún jẹ́ ọkọ wọn àbí kò dá bẹ́ẹ̀ ni kọ́nà kó ṣe bẹ́ẹ̀ fún wa obìnrin wá nì wọ́n ní tí ó bá ní ọkọ méjì ilé ayé àwọn ọ̀rọ̀ àwọn àfọ́ àkọ́ lọ bí wípé ọkọ tó fẹ́ gbẹ̀yìn ló máa jẹ ọkọ fún ní àlùjọ náà ọkọ tó fẹ́ gbẹ̀yìn ló máa jẹ ọkọ ẹ̀ torí pé ilé ayé tó bá béèrè pé ta lọ́kọ lágbájá ta la máa dárúkọ ọkọ tó fẹ́ gbẹ̀yìn náà ni marriage òun àti tí ó kọ́kọ́ fẹ́ yẹn ti ṣe kí ni ó ti pin pẹ̀lú ikú ṣùgbọ́n ká ní kò wá lọ́kọ mi lẹ́yìn ìgbà tí ọkọ yẹn ti kú tí ò lọ́kọ mi ó sì máa fẹ́ ọkọ yẹn náà ní àlùjọ náà ẹlòmíì wá lè wò fókè tó bá jẹ́ pọ́n kọra wọ́n lé ayé ní kọ́ pé lágbájá mi ń fẹ́ mọ́ mi ń fẹ́ mọ́ wọ́n kọra wọn wọn ò fẹ́ra wọn mọ́ lé ayé wọ́n wá padà pàdé lọ́rùn ṣẹ̀mẹ̀ pẹ̀lú àwọn yẹn náà sì kò sí fífẹ́ láàrin wọn mọ́ so ohun tó lékè ni pé kò lè jọ́kọ ẹ̀ tó wá wá òun pé wọ́n lọ ó dẹ̀ máa hùn mí o ó mù lágbájá ó bímọ fún mi ìwọ náà ó máa hùn mí ọ̀nà wá fún obìnrin náà lọ́pṣọ̀n ó gbọ́ ṣó máa hùn ẹ̀ kí lágbájá tún padà jẹ ọkọ ẹ̀ bí tó bá ti hùn wọn equation balance tó bá ní rárá kò hùn òun ọlọ́wà fún lẹ́lómi tó nífẹ̀ẹ́ sí jùlọ bọ́lọ̀ jẹ máa ṣe nìyẹn tóbìnrin bá ní nínú ọ̀rọ̀ míì ni wípé àwọn kan sọ wípé ọkọ alákọ̀ọ́kọ́ òun ló máa fẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí fúyẹ́ síta àkọ́kọ́ yẹn àwọn ẹlòmíì tí ẹ sọ pé tó bá dijọ́ pọ́kọ méjì ọlọ́run máa fún lọ́pṣọ̀n kó mú ìtó bá òun náà méjèèjì ni ọ̀rọ̀ yẹn náà tún ṣe kí ni òun náà tún fúyẹ́ èyí tó lékè jù náà ni pé ọkọ tó bá fẹ́ gbẹ̀yìn ló fi jẹ́ pé nínú hikimọ̀ ọlọ́ọ̀bà líkẹ́ ọlá ó sọ fún àwọn mùsùlùmí wípé wà azwajuhu ummahatuhum ọlọ́run ni annabiyu àwọn ìyàwó ànábì sallallahu alaihi ìyá yìí ni wọ́n jẹ́ o kéèyàn kan máa wò pé ńgbà tánàbí ti kú òun náà wá fẹ́ fi ṣọlá òun fẹ́ fẹ́ yàwó ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní èèwọ̀ ni khalisatan laka min dunil mu'minin ọlọ́run la ṣe lè fànábì nìkan ni èèyàn kò wá ní kúlé ni kọ́ wá sọ pé à rárá o ìyàwó ṣéwù ni o èèyàn kan kò gbọ́dọ̀ fẹ́ yàwó ṣéwù eléyìí ò wọlé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà mo ti fojú ara mi rí lẹ́yìn tó jẹ́ ṣéwù ṣéwù ńlá ni nínú àwọn ìlú tó jẹ́ olúùlú nílẹ̀ yorùbá ṣéwù ńlá ni nígbàtí yàwó tí ọkọ ti kú ọkọ ti kú ń sìn nígbàtí mi ń sọ yẹn at least kò ń ṣe bí ọ̀rọ̀ ọdún mẹ́ bóyá bí ọdún mẹ́fà nígbàtí mo ń sọ yìí kò ṣá lè dín bí five years gbogbo àwọn ìyá yẹn pátápátá ilé yẹn náà náà wà kò sí ìtò lè lọ́kọ́ nu wọ́n gbà pé àwọn ìyàwó ṣéwù wọ́n ti gbà pé mọ́ṣẹ́ wọn máa lò lọ nìyẹn eléyìí irọ́ ni o torí pé tó máa ń padà ń ṣẹlẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ lè máa padà ṣe ìranu torí tó ń ṣe yẹn ó ti tako àdámọ́ ó tako àdámọ́ ọlọ́ọ̀bá lékeọlá kò sì ṣe láyọ̀kálífù lọ́hùn lọ́sàn ilá wùsàáha ohun táà ní lè ṣe ọlọ́run ní làbọ̀ wà lọ́rùn so eléyìí nínú tá a gbọ́dọ̀ gbọ́yé ni ànábì sallallahu alaihi wasallam ọlọ́run fún ní Kausar ẹnikẹ́ni tó bá mu nínú omi òǹgbẹ ò ní gbẹ mọ́ láíláí tí ó bá di ọjọ́ gbèndé alikiyama ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ń bínú ànábì huwa al-abtar irú òun náà lẹ́nu tó jẹ́ pé gbogbo tó bá dáwọ́lé kò ní sálùbáríkà bẹ́ẹ̀ so àwọn tí wọ́n ń gbógun ti ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá mọ̀ pé gbogbo tó ń jẹ́ àlùbáríkà lú àwọn àlùbáríkà ló lé àwọn àlùbáríkà gbé sí ayé àwọn làwọn fi ń ṣeré ṣe mọ̀ pé wọ́n ní bú ànábì sallallahu alaihi wasallam ló fi jẹ́ kó ṣe pàtàkì gbogbo orú àwọn nǹkan báyìí a fi kọ́ àwọn èèyàn kí wọ́n lè mọ aburú tó wà níbi ohun tí wọ́n ń ṣe o bákan náà ni wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú tó yẹ ká mọ̀ ń pa ẹ̀ ni wípé anna rabbahu kàfáhù almustahzi'i pé ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n bá ń fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba ti rọ ànábì sallallahu alaihi wasallam lọ́rọ̀ ọlọ́run ní inna kàfàìnáàkà almustahzi'in ọlọ́run ní rí ànábì sallallahu alaihi gbogbo àwọn tó ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́ àti tó ẹ lọ́dọ̀ wọn léèyàn ma bá ń fìyàn ṣe yẹ̀yẹ́ ẹwà àwọn tó bá ń fi president ìlú ṣe yẹ̀yẹ́ fàpẹrẹ gbogbo yẹ̀yẹ́ tẹ̀ ṣe yẹ ṣó wà ní kò níbi tó wà nígbà tí pàdé nínú àwọn èèyàn tó jẹ́ wípé òun náà kórìíra Islam ṣùgbọ́n sì máa ń bá àwọn mùsùlùmí ṣe àwọn àwàdà kan tí ò dá báyìí ló máa fẹ́ bá yín ṣe àti ríra ti pẹ́ bó ṣe rí mi lánàá ló bá ní àfà ẹ̀rí pé ó ṣàbẹ̀rẹ̀ sí bú Trump ó lẹ́yìn mùsùlùmí sínú yá máa dùn gan ni o pé Trump ti lose mo ní èyí tó bá dá ní kọ́nà ń ṣe fáyé ó nítorí pé ẹmẹ̀ pé Trump máa ń dààmú àwọn mùsùlùmí gan pé bọ̀tẹ́ ilé ìsìn òun láìta àwọn mùsùlùmí ìyẹn èyí tó ń bọ̀ yìí ó wá sọ̀rọ̀ yẹn débi ọ̀rọ̀ Buhari Nàìjíríà bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní yẹn bàbá yẹn dáná ó kọ̀ ṣọrùn bí ṣẹ̀mẹ̀ pé yẹ̀yẹ́ ni ó ló ṣọrùn bí mi ìrántí ohun tó pe ọrùn yẹn tó ń gbà tó wá ló ṣọrùn bí kinní kan yẹn èébú tó bú yẹn tó dọ́dọ̀ ẹ̀ tó bú lọ ṣé mẹ́ pé inú ebú tó máa ń dí ọ̀dọ̀ yàn ni wípé kò rẹ́ ní ẹ̀bá ẹ̀kọ́ ní bàbá ẹ̀wọ́ bọ́rùn yìí ṣe rí sà lẹ́ṣọ́rùn bí ọrùn tọ́kì ó lè bànú jẹ́ bọ́tí tó ń sọ tí ò ti ẹ̀dọ́dọ̀ ẹ̀ àwọn news ọ̀gọ̀rọ̀ news yẹn àwọn bàbá yìí wọ́n ráyè sí wọ́n ráyè gbọ́ àwọn kan ni wọ́n máa gbọ́ wọ́n á fi ń ta ẹ̀ wọ́n á wá mú lọ bá wọn pé eléyìí eléyìí ẹ jẹ́ ká wà wọn tí wọ́n wà ní ìsàlẹ̀ gan lásán tó bá kọ lẹ́tà sí chairman local government lọ́gọ̀rọ̀ gbà ó lè má dórí tébù sí ẹ gangan ó ti nírú lẹ́tà tó lè dọ́dọ̀ wọn directly tí lẹ́tà yẹn bá débi àwọn tí wọ́n gbà wọ́n máa fill time wọ́n kọ̀ máa summarize ẹni èyí tó bá yẹ kó dọ́dọ̀ ẹ̀ ìmí ìwà kò tiẹ̀ ní dọ́dọ̀ ẹ̀ láíláí nígbò wá fẹ́ kọ lẹ́tà tó lórí o wá bú ebú síbẹ̀ rẹpẹtẹ o kàn wé sí ìǹkì àti ìwé ni kò lè dọ́dọ̀ wọn láíláí ọlọ́run ní rí ànábì sallallahu alaihi wasallam kàfàìnáká alìmùsàzìín gbogbo àwọn tó ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́ adi tó ẹ kúrò lọ́dọ̀ wọn so sallallahu alaihi wasallam wọn ní wulẹ̀ ṣe yẹ̀yẹ́ France lẹ́nu àìmọye àwọn ọmọ France lọ ti ń gba ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lamẹ́ríkà september eleven táwọn èèyàn sọ fáwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí ni o kódì ẹ pé wọn rí evidence ẹyọ kan báyìí ẹ wo èèyàn tó gba islam látara ẹ̀ ní west ọlọ́run ọba àdékè ọlá ní nínú sórọ̀tù fàtì nígbà tó náà bá ń sọ̀rọ̀ nípa pé muhammadu rasulullah ó wá bí islam ṣe ó ní islam dà gẹ́gẹ́ bí igi tá a gbìn ni akhraja shat'ahu fa azarahu fastaghlaba fastawa ala suqi ọlọ́run ní islam dà gẹ́gẹ́ bí igi tí ó jẹ́ pé ńgbà tó èèyàn gbìn bátẹ́gùn ṣe ń gba nígbà kó fẹ́ máa wúwé ó fẹ́ máa rúwé atẹ́gùn agbásọ́tún atẹ́gùn agbásótì kò tẹ́ tó mọ̀ pó lè yè fàtàhùláwọ̀ ló bá di pé igi bá ń fẹsẹ̀ múlẹ̀ ló bá ń strong wá fàtàwà aláàtòfè ó bá di igi tó jókòó sórí ẹsẹ̀ ààrẹ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní àjábàlì kò fàárọ̀nà bá tó ọlọ́ nígbà tí èso igi wá ń so ẹni tó jẹ́ àgbẹ̀ tó gbé òun náà wá ń ṣe ìmọ̀ ó dàbí àgbàdo tí àbúrò fẹ́ ìdá gbé ẹ̀kọ́ ni nígbò ya gbogbo ẹjẹ́ kí ni wọ́n kú lọ ṣùgbọ́n ló ètò ọlọ́wọ́n ọba ọlọ́run ṣàdàkọ sílẹ̀ tó báwọn kan yẹn ṣe máa ń rí nìyẹn ohun tí ọlọ́wọ́n ọba àníkí ọlá bá gbé kò sẹ́ni tó lè wo táwọn èèyàn bá mẹ́ kí gbogbo wàhálà táwọn ṣe ń pa ìsìláàmù yìí kò lè di ọlá ìsìláàmù kù ẹlòmí àwòkọ́ àwọn mùsùlùmí ẹ pa wọ́n ẹ pa wọ́n tẹ bá pa wọ́n tí ìyẹn ní kí islam kú olórí lẹ́yìn tó bá jẹ́ wípé islam ń ṣẹ̀sì tọ́lọ́ bá dáàbòbò ni islam ò lè ṣẹ́kù aburú tí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà ti ṣe sí islam pọ̀ sí àwọn ogun tó jẹ́ pé wọ́n á wọnú ìlú wọn wọ́n á jẹ́ ẹwọ́ oníjọ́sí wa ń bí lásán tí wọ́n bá wo àárín àwọn mùsùlùmí pẹ̀lú amúnéṣàn wọ́n á wá kó wọn wọ́n á dẹ̀ lọ fi wọ́n fìlì kànga wọ́n lọ fi wọ́n fìlì kànga mídíà ò sì ní gbé ọjọ́ táṣìírí ẹ̀ bá tún fẹ́ túbà wọn á túbò àìmọye kámọ́ àtún sọ pé ilẹ̀ lárúbáwá tó jẹ́ pé ní ọdún kan náà gbà tí wọ́n lọ tán lọ jà wọ́n mùsùlùmí lógun gbogbo àwọn tírà wọn wọ́n wá dà sómi tírà wá pọ̀ lórí omi tó jẹ́ wípé àwọn èèyàn wá fẹ́ kọjá láti etí omi kan sétí omi kejì orí tíra ni wọ́n ń tẹ̀ kọjá níbi táwọn tíra yẹn tó pọ̀ ní ṣé ẹ̀jẹ̀ lẹ́fẹ́ sọ ni nínú ìlú gbogbo bọ́ọ̀yọ́ ti wá ń ṣe léyìí ìyẹn ò mà ní kí ìmọ́lẹ̀ Islam kù ẹ wo iye mùsùlùmí tó ti lọ́mà ìdúgbòrì àti gbogbo àwọn ìlú yẹn láwọn nǹkan tí a máa rí pé gbogbo àwọn ilé ìtọ́pera wọn mùsùlùmí ọ̀tá ẹ̀sìn ni wọ́n jẹ́ wọ́n rán wọn ni nígbà téèyàn bá wọ mọ́ṣáláṣí lọ àwọn ẹrúfin ọlọ́run tó ń kírun lọ́wọ́ tó dẹ̀ pa gbogbo wọn tó dẹ̀ sọ pé mùsùlùmí ni ẹ irú islam wo nìyẹn irú islam wo ṣùgbọ́n gbogbo ẹ̀ náà báwọn èèyàn ṣe ń ṣe yìí àwọn èèyàn á tún máa tàta rẹ̀ gba islam ni ló fi jẹ́ pé ní ilé ayé lèlè nínú tó ń dẹ́rù báwọn èèyàn òun náà ni pé wọ́n rí pé islam àwọn ibi táwọn èèyàn ò rárá islam wá dìde mbẹ́ níbi táwọn olùkọ́ ọkọ̀ sí ìyẹn wá fa ìbínú ọlọ́ni kol mútu bí họ ìzèkò tẹ bá ń bínú látara ìmọ́lẹ̀ Islam ọlọ́ni ẹ̀lọ bínú kú mútu ẹ̀lọ kú pẹ̀lú bínú yìí ló fi jẹ́ pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba àmàgà báwọn èèyàn fẹ́ bí wọn fẹ́ ọlọ́ni huwa lẹ́dí arsala rasulahu bil huda wà dínil haqq ọlọ́ni ọlọ́wọ́n ọba Allah òun lọba tó gbé òjíṣẹ́ rẹ̀ dìde ó rán pẹ̀lú ẹ̀sìn òdodo àti ìmọ̀ lè yùzìhírọ̀hù aláàdí ní kò lè ọlọ́run ní kí ẹ̀sìn ẹ lè borí gbogbo ẹ̀sìn báwọn èèyàn fẹ́ bọ́kọ̀ islam náà ló máa padà borí kọ́lọ̀ ọba kó lò wá sábàbí láti mú islam borí torí pé àwọn kan aṣoríire látara pé islam ga àwọn kan á ti ga látara islam kọ́lọ̀ jẹ́ kí islam máa ga látara ẹnìkọ̀ọ̀kan wa inú ilé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ má jẹ́ kí islam parun bẹ̀ láíláí inú ẹbí wa kọ́lọ̀ má jẹ́ kí islam parí parun bẹ̀ láíláí gbogbo tá à ń fẹ́ dáadáa kọ́lọ̀ kò ṣe fún wa èyí tí a fẹ́ láburú kọ́lọ̀ kò lè jìnà sí wa aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim tí a bá rẹ tó ní ìbéèrè kan àbí méjì ṣáájú kí a tó kí sọ̀látùl maghrib náà bisimilá waaleykum salaam wa rahmatulah barakatu. sallallahu alayhi wa sallam. naam. naam. ṣe rí. naam. نعم àkọ́kọ́ nípa arákùnrin tó lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé i'dil fa innaka lam ta'dil tó sọ fà Ànábì pé Ànábì ṣe dédé ò ṣe dédé arákùnrin ṣe sọ̀háábà ni àbí ò ṣe sọ̀háábà ẹni tó jẹ́ sọ̀hábí yùn mọ̀rọ́à nàbíyà sallallahu alayhi wa sallam ẹni tó rí ànábì sójú wà áàmà nàbíyì tó sì gbàgbọ́ wà máta alal islam ó sì kú sórí islam wà ń takọ́ lalazalika àrídà kódà tó bá jẹ́ pé láàárín ìgbà tó jẹ́ sàábé àti ìgbà tó kú ó fi islam múlẹ̀ ó ti wá padà mọ̀lákíyá rasulallah tábàlú rọ́à ìtumọ̀ yẹn máa kúrú ní ọ̀gọ̀rọ̀ ọgbà tẹ́ bá nú rínú tíra wọ́n máa sọ pé mọ̀ rọ́à mọ̀ rọ́à ẹni tó rí ta a bá sọ pé tó pàdé ànábì yẹn tó rí ó pàdé ẹ. tó jẹ́ pànábì sallallahu alaihi wà jìnà jìnà ó wá ń rí ànábì látọ̀kọ́ òun náà pàdé ẹ. àwòsẹ́ni àbí kò fojú rí ànábì sọlọ látara ó kàn gbọ́ ohun ànábì òun náà rí pàdé ànábì ó lè má rí ànábì ó lè má gbọrọ ànábì ṣùgbọ́n ìyẹn làwọn ọmọ kéékèèké inú àwọn sàhábà wọn ò rí ànábì ṣùgbọ́n ànábì rí wọn àwọn náà ti fi sáabé arákùnrin tó sọ fánàbì pé kó ṣe déédéé yìí ó lè jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òun náà máa jẹ́ sọ̀hábí tí ó ti yé tó jẹ́ mùsùlùmí tó gbà náà gbígbọ́ tó sì kú sórí Islam a máa jẹ́ sọ̀hábí ṣùgbọ́n àdánwò tó wá tẹ̀lé ni pé ànábì ti dájọ́ fún un tó bá jẹ́ múmìnì ni ànábì ò ní dájọ́ náà fún ó ní nínú àwọn ajá iná ni so pánàbì dájọ́ iná fún yẹ ó yọ kó ònú sọ́fúbà ó yọ kó ònú jẹ́ sáabe torí pé tá tó bá jẹ́ tó gba ọlọ́run bá gbọ́ àtòjíṣẹ́ ànábì sàlàsálà ò ní ẹ̀fà sọpọ̀ ọmọ náà ni kò ní dájọ́ náà fún so ìṣe tí yẹn ń kọ́ lèèyàn ṣe gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ ṣọ́ra sùwárẹ́ tó jẹ́ kó lọ sùn ànábì mo láṣọ ànábì ò torí ẹ̀ pé lọ́mọ náà àbí sọ irú ẹni yẹn mùsùlùmí náà jì ní sàábẹ́ ni ó ṣàṣìṣe ni ẹni tó wọ mọ́ṣáláṣí tó tọ̀ sí mọ́ṣáláṣí ṣèbí sàábẹ́ lòun náà ṣùgbọ́n ṣàṣìṣe kò dẹ̀fẹ́ tó kọjá àṣìṣe ọlọ́dẹ̀fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ẹ̀ náà ni ṣùgbọ́n tẹ́lẹ̀ ń sì ti yàtọ̀ ànábì sallallahu alaihi wasallam ó dájọ́ fún ìpọmọ náà ni kọ́lọ́ ọba kó má ṣe wá ní ọmọ náà kó ṣe wá lọ́mọ àlùjọ náà kí lẹ́pẹ́ kejì. ṣẹ́rí gbólóhùn kọ̀wárì inshallah bóyá lítà ẹ̀nà ẹ̀bẹ̀rẹ̀ mí ẹ̀nà náà náà mọ̀ sámọ́ bùnú zayd zaidu bóni harisa usama bóni zaid usama jẹ́ ọmọ zaid zaid jẹ́ ọmọ harisa zaid ló jẹ́ ẹrú fún yàwá khadija tó fún ànábì sallallahu alaihi wasallam tó bókun ó sọ́dọ̀ ọmọ ó wá fún ànábì sallallahu alaihi wasallam ànábì fẹ́ yàwó fún zainab zaid zaid lànábì fẹ́ yàwó fún ṣùgbọ́n wọn àti ìyàwó ẹ̀ gbogbo ìgbà máa ń jà ọlọ́run ní kí ó tú ìdí wọn tó bá ti tú ìdí yẹn tán kànà bí fẹ́ ànábì sallallahu alaihi wasallam ó tún wá padà fún níyàwó mi ìyẹn jẹ́ Fatima bintu Qais ìyẹn lọ bá ànábì sallallahu alaihi wasallam pèrè ànábì àwọn brothers wọn jẹ́ ń gbádùn bọ́n ṣe ń pè mí lọ́tún ló ń pè mí lọ́sì ànábì béèrè pé ìwọ́nú àwọn brothers ó ní nínú wọn ni Abu Sufyan ni wà ó tún dárúkọ ìkejì ó ní wọ́n jẹ́ gbádùn ọkọ̀ ọ̀ṣà ń pè ní káàkiri ni wọ́n ń ṣe kíkíbà mi ànábì sọ̀rọ̀sọ́nà wá sọ pé Abu Sufyan nìyẹn rajulun arákùnrin kan ni la yada'a asahu tó o bá ṣọ́ra tó o bá mọ̀rọ̀ sọ o lè jẹ gbájú o ó ní ṣe wá rí kí lorúkọ kejì yẹn náà ó ní sọ̀àlóòk làmọ́ làláwù ó ní òun tiẹ̀ ó láhùn kò tún wá lówó ọjọ́ tó bá ti ẹ̀dún níbo ó lè má fún ẹ ó ní ṣùgbọ́n o fankehi òsà ẹ eh, fankehi zeyida ó ní tó bá fẹ́ lọ́kọ ó sì fẹ́ zeyi tó ti yé ànábì sàlàsàlà ń sọ jẹ́ sí fún tòun kọ́ lọ́n ṣe àmì òsà mọ́ ọmọ ló jẹ́ fún zeyidi bẹ́ẹ̀ni zaidu lọ́nà ń dárúkọ ẹ̀ nínú Qur'an Usama ní ọlọ́ bá nàbí sọ̀rọ̀lá sẹ́lá tó ń ṣìpẹ̀ fún arábìnrin tó jalè yẹn wallahu a'lam náà ìyàwó tó padà fẹ́ ni bẹ́ẹ̀ni adopted child bẹ́ẹ̀ni tánà bí adopt tọ́nà wá padà kọ̀ fún àwọn mùsùlùmí pé kọ́ má máa adopt ọmọ kan wá yí orúkọ ẹ̀ padà ẹ lè gbọ́ ọmọ tọ́kẹ́ máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n kó ní kálukú máa jẹ́ orúkọ fadẹ̀ fàílàm tàlámù àbá ahùn tẹ́ẹ̀bá wá morúkọ dádì wọn fàìhùwánùkùn fìdí ní wàmọ̀wàlíkùn ẹ máa pè wọ́n pé ọmọ ìyá mi ẹ sọ pé my muslim brother àbí kẹ máa sọ wípé my freed slave ẹrú mi tó ti dọmọ ṣó so ẹ má wàá pè wọ́n ní orúkọ yín ìyẹn dẹ̀ ló máa ń ṣẹlẹ̀ láyé táwọn adopt ọmọ wọn á yí orúkọ ẹ̀ padà máa wọn so abe náà ni àwọn obìnrin ìyàwó wa ta máa adopt tẹ́lómi bá ti fẹ́yàwó á adopt ẹ̀ á ọmọ ẹ̀ ìyàwó àwa máa orúkọ títí kò ní orúkọ òun náà ti adopt ni ó ó ti wá adopt ó sọ ọdọ ọmọ bóyá fẹ́ ló débẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ò gbọ́dọ̀ débẹ̀ lọ́dọ̀ mùsùlùmí téèyàn bá fẹ́ yàwó yàwó yà máa dórúkọ dádì ẹ̀ ni Nam? ẹ sátífíkẹ́ẹ̀tì yẹn náà kò ń ṣe gbogbo gba bọ̀ tó bá ti di necessity tó bá di necessity ìgbà mìínú náà yọ́n dẹ̀ máa ń ṣe wọ́n máa padà forúkọ ọkọ ṣe third name ní àárín ọ̀sẹ̀ ta lò tán ìmọ̀ wà ní kọ́ọ̀tù mo fẹ́ ṣe dọ́kúmẹ́ǹtì kan bì kan national id card obìnrin kan náà wá wá bí òun náà fẹ́ ṣe nígbà tí wọ́n wá fẹ́ wọ́n wá béèrè pé kí lorúkọ wá dárúkọ wá ní bọ̀t èdè orúkọ bàbá ẹ̀ ní orúkọ ọkọ ẹ̀ ń kọ́ obìnrin yẹn bá yarí pé à orúkọ ọkọ òun kẹ̀ èbó orúkọ dáàdì òun lòun fẹ́ máa jẹ́ o èmi náà wá dọ́gbọ́n máa dá sí mo ní mo wá sọ fẹ́ ni ẹ mo ní nǹkan aburú ni nà wáyé tóbìnrin máa lọ́kọ ta máa wá pa nílé èjì títí ẹ̀ rẹ̀ mo wá sọ fún wọn pé nínú àwọn ọ̀rọ̀ orí colonization ni mi muslim wá fún wọn torí pé tí mo sọ yìí ọmọ kí ló pẹ̀lú ẹ̀ náà bí àwọn bẹ́ńdẹ́ àbí kí ló pe rẹ̀ báyìí ni bọ̀ mo wá mú ti làákà ìwà pé nínú àwọn aburú tí àwọn colonial masters tí wọ́n ṣe fún wa nìyẹn wọn jẹ́ kóbìnrin jẹ́ nǹkan kan mọ́ ló fi jẹ́ pé bẹ́ẹ̀ni àwọn ọmọ olówó àwọn ọmọ ìyọ́ ńláńlá kí Buhari wá fẹ́ ọkọ ọmọ Buhari obìnrin kọ́kọ́ kẹwàá lẹ́fẹ́ ṣe ń kò ní gbà láíláí kò ní gbà kọ́ máa mọ̀ ọmọ pírẹsidẹ́ǹtì níbi tó bá dé kò ní gbà kọ́nà kó ṣàánú wa èèyàn tó fi ọlọ́run bá sọ nǹkan àfẹ́ tẹ̀lé ìbọn tó bá ti jẹ́ pé làákàyè ọgbọ́n orí tí ò tó nǹkan kọ́nà kó wa Allah أشهد أن لا